بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كلام الله سبحانه عما تسواجه إنتاج الجكوتي أكاين منه عقيدة أبرزيين àbí ọkàn àwọn afáwọn méjì ṣe àti ṣàlàyé fún wa pé wọ́n jẹ́ òkè nílá tó tóbi mini àìmọ̀tí ẹ̀jẹ̀fú mọ̀tàdé nínú àwọn àgbàfà tí wọ́n jilẹ̀ nínú kí a sàmì ní ọgbẹ́ kìí ṣe kó ń gùn yẹn lábẹ́rẹ́ o ẹni tí ọba ní àléébù lára láti sọ́ra fún gbígba ọ̀rọ̀ rẹ̀ àwọn ń pè ní àlùjọ rẹ̀ ẹni tó bá sì ní ìròyìn tó dá lára láti gbani lóńgbẹ láti gba ọ̀rọ̀ rẹ̀ àwọn ni àtàdé ìlú yẹn a ti sọ ohun tí a fi lè ka àwọn àfáàlà ńlá méjèèjì sí pé wọ́n á sọ̀rọ̀ lè ìgbẹ́fọ́ rẹ̀. ومسلم ومعه النساء àdúrókàn tí wọn dáadáa ní yìí kò yàtọ̀ sí èyí táwọn ẹni tó ti ṣáájú wọn wà lórí ẹ wọn á dájú e وقال قال المؤلف وقال الناس مؤمن في أحكامهم ومواريثه ولا يدرى ما هم عند الله وقال أفهم جيجي أبو حاتم الرازي أبو زرعة الرازي àwọn méjèèjì sọ wípé wọnàásù mọ́mínú nàbí àṣìkàmì àwọn èèyàn onígbàgbọ́ làá pè wọ́n nínú ìdájọ́ tá a bá gbé fún wọn bákan náà ومواريثهم àti àwọn ogun wa bá dé bá tún ṣe káfíìn hmm. bá ti fẹ́ pínkún ápínkún fún ọ àtúntò tó wà nínú hadithu Usama bin Zaid radiyallahu anhuma àpájú lọ nígbà tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ dé sí Mẹ́kà wọ́n á ń sọ fún jùsọ̀ ọlọ́run yìí pé tọ́ba tẹ̀ ẹ̀ dé sí mọ́ká wàá lè dé sí family house yìí oníṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá sọ pé káwọn àkìlù wọ́n sẹ́lẹ̀ kan kùn tí wọn ò tí ì gba gbogbo ẹ̀ máwọn lọ́wọ́ ni káti ẹ̀ ní wọn ò tí ẹ̀ tí ì gba máwọn lọ́wọ́ náà nìkọ́. láàyè rí tòlù mùsùlùmù àlìkàfẹ́rọ́ wọn làlìkàfẹ́rọ́ ni mùsùlùmù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ yókùn káfíìrì káfíìrì ọ̀gbọ̀dọ̀ ju mọ́ mùsùlùmí. ìbéèrè wa wá pé sọ́wọ́ á ní dúkìá tó pọ̀ ńkọ́ à ìjọba gbà ní. sọ́wọ́ á rí pé ibi tí wọ́n ti ń fi ìjọba ẹ̀sìn lọ́lẹ̀ ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá yẹn wọ́n fi ṣe dáadáa fáwọn aráàlú. sọ̀tòrí bẹ́ẹ̀ àwọn èèyàn nìyí mọ́mìnú náà ni wọ́n fi àkàmì hàn onígbàgbọ́ ni wọ́n nínú àwọn ìdájọ́ wọn ìdájọ́ tá a bá ń gbé mùsùlùmí là á lò fáwọn náà wọ́n fi hàn pé mùsùlùmí ọmọ wa rí ìsìnkú àti níbi ogún wọn á pinnu fún wọn. wàlá ìdìrà máa hàn máa ń dàlá a sì lè mọ kí ni bóun ni wọ́n ti jẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ah, àwọn ẹni ọlọ́run ní bóun lẹ́yìn ti mọ̀ tí bàbá sẹ́ni ọlọ́run lọ mẹ́rú ẹ̀ ìbẹ̀ hmm. hmm. lọ́dọ̀ sí ní. Hmm. tọ́ ah, ah, ọlọ́run lọ mẹ́rú rẹ̀ ọ́ àwọn pé bákan lẹ́nìkan rí àfa náà ni máa ń yá ìlẹ́nu fáwọn kan pé ṣéwù lẹ́nìkan àfa kẹsàn ìwọ́gbìn ìṣẹ́jẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ ó burú jù ọ lọ dáadáa lọ bí wọ́n ti jó oníṣẹ́ ọwọ́ àbí ẹni tí ń tajà gan tó dá gbogbo dàkúdà mọ́ra wọn ọ̀nà jù síra wọn. fọmọ́nkọ̀ọ́lá ẹni ọba wí jáde pé ẹni ọba wí jáde lẹ́nu ẹ̀ pé à lágbájá yìí mòmìnì tó tọ́ ni gbóòlù mm-hmm. sọ ma pé mòmìnì tó tọ́ ni ọ̀sán pé mòmìnì òdodo ni bó ṣe wà yìí ní ìwọ náà kí ló fi wọ̀n ẹni ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ ní jáde fún bídíà ni ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù. nàlkàzìbí ẹni ọba tó wà lọ wí jáde lẹ́nu ìjọ ní ah, eléyìí tá ń wò ìjà wọ́rọ̀ mi sọ mọ̀ mí níní lọ́dọ̀ ọlọ́run àwọn àfáwà méjèèjì ni ó ń tọ̀ yín náà pààrọ̀ lọ́wọ́ pẹ̀lú ohun tí ń sọ yẹn ọmọ nǹkan ọlá ọmọ nǹkan ọlá ìní mọ́mìnú ìlàhí àfọwọ́mú sí ẹni ọba sọ jáde yìí pé mo ṣe wàyí mo nígbàgbọ́ sí àlá ohun tó ń sọ yẹn sí correct ẹ má gbé gbogbo kí ni ẹ tẹ́ra wọn hmm. mo nígbàgbọ́ sọlọ́run ṣé mú mi ní ní ọlọ́dọ̀ ọlọ́run òun là ń correct àti àsọ̀rọ̀ fún mo ṣe wàyí á ah! nígbàgbọ́ sọlọ́run. ṣé mú mi nínú ọlọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ní ọ̀yàn ìdí rẹ̀ ààrẹ ti kẹsì ìwọ sọ ṣùgbọ́n láti wá máa sọ ohun mímọ́ lọ́dọ̀ ọlọ́run wípé mú mi ní lágbájá lọ́dọ̀ ọlọ́run kí lọ́ fẹ́ fi wọn ṣùgbọ́n tẹ bá ní mú mi ní sọ́lọ́run nígbàgbọ́ sọ́lọ́run mi ọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ kọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ti ọ̀dọ́ bá dẹ́dà subhanahu wa ta'ala nínú lè fìdí ẹ̀ múlẹ̀ ní ọ̀yànjú àwọn tó bá jẹ́rú rẹ̀ ilé ìlẹ́rù mi tó tọ̀ ọ́. wọ́n tún à ń pa àwọn kan ní ọ̀lùmọ́ òjì á. dùlàlù ó ní wàlùmọ́ òjì àtù. iṣẹ́ láabi tẹ́nìkan kan máa ń ṣe ni wọ́n fi máa ń fún lẹ́kọ̀ọ́. ni wọ́n fi ní àwọn àlùsùn náà àwọn làwọn ẹni tó ṣe pé wọn ò lè mí ju súnà náà lọ wọn ò ní ìdánimọ̀ mí ju súnà náà lọ ẹ̀ka eléyìí wọn ní ìdánimọ̀ mí ìdánimọ̀ kan mọ̀ mọ́ wọn ní àlìfèrèjà àlìfèrèjà o àwọn náà padà sọ ẹni tí bá ní èrèjà rẹ̀ wọn náà pè ní mọ́rìjì rẹ̀ sọ̀rọ̀ ní mọ́rìjì à alladhina akharu al-amala an al-iman àwọn tí wọ́n sọ pé iṣẹ́ láabi yòówù tó bá máa ṣe báyìí ìmọ̀ni rẹ̀ tún pé bíi tàwọn mọ̀lẹ́kà ọba máa fi gbogbo ọjọ́ kò fi mutí kò fi pààyàn kò fi ṣe sàrà kò ṣe jàǹbá kò fi jẹrìbá kódà ìmọ̀ọ́nì rẹ̀ pérépéré ló pé bíi táwọn màláìka àwọn mọ̀lùjẹ́ àní kódà fàádẹ́ rí kẹtọ́ bá kú. ìṣe aláwọ̀ ẹni ẹ má jà dára láàmú torí àwọn èèyàn náà wà náà dọ́jà àwùjọ bàjẹ́ torí ó sì mọ̀ pé òun yóò tó òun rí kó ṣe ìmọ̀ọ́nì pé àwọn ẹni ni ó ń bí dàgbọ́n dùlàlì wọ́n sì ti sùn náà torí dọ̀láàlù òun jẹ́ mọ́sàrú fún dọ́là tọ́ba ti ti dọ̀láàlù o ti sọ ní gámù nìyẹn jùlásù kòtáàbù wòhálù o ti di jámù nìyẹn jámù dọ́ọ̀lọ́nù ipò kan náà wọ́n jọ wá gbé wọ́lá dọ́ọ̀lì tẹ̀wé dọ́ọ̀lù náà àti dòláàlù tẹkẹrẹ ìjọ làwọn méjèèjì wọn bá nìyẹn ti rẹ ọ̀nà tí wọ́n kẹ́gbà wá nínú òṣùwọ̀n ni lọ́yàtọ̀ so nípa bẹ́ẹ̀ àwọn kọ́dàrí ìjà àwọn ọlọ́pàá ní kọ́dàrí ìjà àwọn nínú fáàtì kọ́dà àwọn tí wọ́n ní òsì kádà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé àwa la ń ṣe fúnra wa àwọn bíi èèyàn táyé sólà ni. Wálé Ṣóyínká ọkùnrin kan báyìí tó tún pè lájà lábà sí wọ́dà yìí pé ọmọ Yorùbá bíbá yìí lòun náà sọ wọ́n gbà pé gbogbo nǹkan wa là ń ṣe fúnra wa àwọn èèyàn tí wàá kú wọn ni wọn ò tọ́jú wọn dáadáa bẹ́ẹ̀ ọmọdé tó bá kú wọn ò tọ́jú dáadáa náà ní nǹkan ìgbìmọ̀ accident nǹkan sóhun náà èsì kádàrà ó ní kí èsì kádàrà ní wọn àmọ́ mọ́tò wa mọ́tò wá níjọ́ kan nìyẹn tó gbẹ bẹ́ẹ̀ tó mọ́tò fi ní ásẹ́ǹtì rẹpẹtẹ gbẹ ẹrú fún òun tẹ̀ ń sọ̀kalẹ̀ wọn bá tó ti wò ó wọn sì kọjá tó ń bá ti wò ó nígbà débi tó ń lọ kò sí wàhálà kankan àwọn kan nìyẹn pẹ̀lú òrì ibú sọ̀rọ̀ ọlọ́run sì tún máa ń ṣe ìdúrájò fún wọn orí má fọwọ́ àgbẹ̀ wọn wàá tó tètè kú wọn tètè kú ẹ̀hàn pé yóò ti máa mùkùn nínú ọ̀rọ̀ burúkú tí ń sọ yẹn sí náà ni pé àìfóhùn sọ fún ọ̀yà fóhùn ti kú láti gbà yẹn àwọn èèyàn tí wàá ń kókó ní tara wọn bá ti gbó ẹni ó kú sáájú ìgbà rẹ̀ ńkọ́ wọ́n ní àìlera kò sí tọ́jú rẹ̀. àwọn nufaatu kọdàrú àwọn náà ń pè ní alikọdàríyà wọn lè dá àlìkà sún mọ́ lè agnahum mẹ́fà ó ẹ̀kọ́dà ó wọ́n ní kò sáyà mọ́ kankan èyí tẹ odidi orúkúnù kan ni wọ́n ti lulẹ̀ orúkúnù yẹn ilé ìsáwẹ́wà hmm. nítorí pa níbi sọlá alẹ́ sọlá sígọ̀ fíìlì fíìlì tó mú wá ní bẹ̀rẹ̀ ìgbà tó fẹ́ ka kánù lè má ló tún tún wá níbi tó di ọ̀rọ̀ kọ́dà ó ìmán àǹtó nínú ẹbí là ó tó pọ̀ ìgbà wá débi ọ̀rọ̀ kọ́dà nítorí pé ó ni. وأن تُؤْمِنَ بِالْقَدَرِ بالقدر خيره وشره إن بوامي وأن حلوه ومره وأن يقول تجيني ló fi já sí wípé ọ̀yẹ́ àwọn àdáwò yìí ti là kó tó di pé àwọn sàbí tán lẹ̀ àwọn lọ́fàtò kọ́dà àwọn dọ́ǹpẹ̀ ní kọ́dà rí lásìkò àfáà Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma. Ah, wọ́n náà sọ fún àwọn Abdullahi ibùdó ọmọọ̀rọ̀ wípé àwọn kan máa ti jáde bóde nísìn àwọn ẹni ni wọ́n sọ pé al-amru onof al-amru onof kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní àwọn nǹkan tuntun kan ń ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n ọmọ ń pa rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe ń jáde báyìí yàní Allah tabaraka wa ta'ala. علم جملة لا تفصيلها so ọmọ ọmọ nǹkan ọ̀gùn ni ṣùgbọ́n gbogbo àlàyé eh, ọkọ̀ ojú irin gbogbo èyí tá à ń padà ń lò ń sìn àwọn eh, kọ́pítà ni ọlọ́run ọmọ. àdúrà ìbọn wọn inú táwọn eléyìí wà lórí ènìyàn níbẹ̀ ni ẹ bá ń sọ fún wọn nínú èmi tí mo tún jágbà tí mo sì sẹ́kùn ní àwọn sábà nàìjíríà àdàbárí òun nìyẹn ìyẹn ọmọ wọn rí o bọ́lá àbá padà ọjọ́ ọ̀gá wa pé ètí ìkó láyé lè mi sọ pé mi ọmọ àwọn ọ̀daràn yẹn rí o wọn yẹn ṣe mùsùlùmí o àwọn kọdarí ìyá yẹn tó láàlú àwọn náà sẹ́wọ̀n fún gbà táwọn ti ní òsì kádàrà ní ìsẹ́yìn tí ọba ló wọ́n gbà pé kò ṣiṣẹ́ ni ẹni ọba kú kọ̀ tọ́jú ara ni sẹ́wọ̀n pé báwọn yẹn ti máa sáré owó máa lágbára gan ìṣọwọ́ tí wọ́n fi dalẹ̀ ayé wí ọ̀pọ̀ gan torí bọ́ọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ lọ́mọ ṣe sọ pípínlẹ̀ kí o sì náà hmm. kádà ó lè fẹ́ sọ́kọ́ wà fún wa. wàlùkàdàrí yá dòlà ẹni sìn rẹ̀ àwọn ènìyàn náà. وأن كفار إرى والجهمية àwọn tó jẹ́ kìnnìún nufatu sifati lahi subhanahu àwọn eléyìí ìròyìn ọlọ́run làwọn lé dàgbò wọ́n lé ìròyìn ọlọ́run dàgbò wọ́n lè lọ́lọ́run sẹ̀mí ọ̀hún bìlà sámúín bàṣírò bìlà bàṣàrí. ẹni tó bí ọ̀kẹ́ ń wí bẹ́ẹ̀ nu wọn nínú àwọn ìdá rẹ ní lọ́kùnrin kan lè gbórin ni wọ́n bá ní bàbá ẹ̀ bàbá rẹ̀ tó bì ẹ̀ tí wọ́n lè sọ pé ń gbọ́rọ̀ kò létí nítorí ìrìnà kò lójú. ọlọ́run máa fọkùnrin yìí ká tó bá dá ìsọ̀rọ̀ padà fáwọn ẹni bì àwọn àlejò àmì ìyá ọ̀gá tí wọ́n ní jáà ولذلك سموا جهمية àwọn tó yàn fún náà sifáàtì láàyè sùfàánù sifáàtù àzàtìyà wọn sifáàtù fàìlìyà ìròyìn pàápàá àwọn máa ń takò tí wọn nìkan sọ pé aláwọn ò lójú kọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ sì túmọ̀ ojú àtọwọ́ yẹn wọn ò tójú sísọ wọn ò tọwọ́ ságbára àrà táwọn ń dáwọ́ nìyẹn àwọn ìròyìn iṣẹ́ náà wọ́n tún takò ọlọ́run ń sọ̀kalẹ̀ ọ̀hún ìṣòlò ládàá. afáàdé kò fá ọ̀rọ̀ àwọn afáà méjèèjì kò fi irú àwọn ilé nìkan torí ròyìn ọlọ́run làwọn wọ́n dà sínú ìgbẹ́. àmọ́ ọ̀rọ̀ òfin wa rọ́fà tó lè sọ láàyè láàyè lọ́la ọ̀rọ̀ tá a fẹ́ ilé ní pe ara rẹ̀ fẹ́ sí àlè lòun àwọn ọ̀rọ̀ wọ́n súnmọ̀ ọ̀rọ̀ àfihàn nítorí pé kan náà àìmọ̀ àwọn méjìlá tí wọ́n ní yàní tarahama ala Abi Bakr wa Umar ورفضوه ولذلك سموا رافضا àwọn tá a ní a máa fún lépè tá a sọ pé náà wọ́n wá ìwọ ńlọ sọ pé rọ́bì aláwọ̀ àìní ọ̀dà èyí máa mú náà wọ́n fi ń tó ọ̀nà ọ̀rọ̀ nínú àwọn àyìnbó ó ní àwọn eléyìí ọlọ́fà tó lé islam àti islam ní ká pàtàkì àwọn sàbẹ̀ hmm. torí àwọn ni wọ́n jẹ́ yàní wọ́n á sì tọ́ àwọn sànẹ́bí hmm. bíbẹ̀ kọ́ àláàfà àwọn ènìyàn tààlà tí láàfà bóòlù àsopọ̀ àwọn ọ̀sẹ̀ tọ́jà nẹ́bí àsopọ̀ wọlé tọ́jà nẹ́bí. ìdá ẹni tó bá sọ pé káwọn sàdébò rọ́fà tọ́lé islam hmm. islam ní ẹlọ́kọ̀ yẹn torí ńgbò láti mọ gbogbo ọ̀rọ̀ ọ̀run ni ó gbó nǹkan ká mọ̀ ńgbò láti mọ ọ̀dà àwọn sábì àwọn tí wọ́n sọ pé àwọn sábì yẹn náà àjáde pé Islam yẹn ló wí náà fún alkhawari mọ̀rùbáko ẹ̀ láwọn khawari jùlọ mọ̀rùbáko làwọn lórí fani sọlá sọlá ló dìde ròyìn wọn bẹ́ẹ̀ pé yẹn wọn àkóónà wọn máa mí na dín wọn máa yọ kpọ́rọ́ kó nínú ẹ̀sìn báyìí kàmọ́rọ́ sàmù bí ọfà ṣe máa ń rọ́pìjọ́ pọ́rọ́ nínú ọrùn rẹ̀ báyìí wọ́n máa yọ ọkọ̀ ní islam yaqtuluna ahlal islam yad'una al-kuffar àwọn mùsùlùmí náà wọ́n máa pa gan káfíìrì wọn filẹ̀ àfisọ pé lógo àwọn ẹni àwọn oníkéde ọ wọn taka lásẹ wọn sì takò olùmọ lógo wọn nìyẹn ọmọ nzàcánà. ومن زعم أن القرآن مخلوق فهو كافر بالله العظيم كفرا ينقل عن الملة أعرفين كم أفاني أعرفوا ما أفاوايا أني أني يو تبا صوفي قرآن يتاني فهو كافر كافر المدعو ها أوسي كافر بالله العظيم صلى الله عليه وسلم كذا كفرا ينقل عن الملة àìní gbàgbọ́ tí ó gbé kó nínú ẹ̀sìn àní bàbá tó gbé kó nọ́ọ̀sì torí gbà tó sọ pé ìdánilkọ àn ti bọ́rọ̀ ọlọ́run dẹ̀ sí ní àlùkò àn tí ìdá ń tọ́rọ̀ yẹn bá ti kú ajá sí pé ń tọ́ sọ ní òkú ni sí kì í wá àti kèfèrè nítorí pé nìyẹn ó ti gbé odidi ìròyìn tó bá dẹ́dà fi ròyìn ya rẹ̀ wípé alhaji lòun alààyè rẹ̀ ni tí ò ní kú láéláé àwọn ti gbé kú òní ni wọ́n ti ní kúránì ẹ̀dá mi yóò kú ọ̀gbìn ẹgbẹ́ tó sọ̀rọ̀ yẹn náà wọ́n sọ ti ṣe káfíìrì kófòrò tó bá gbé kó nínú ìlà ọmọ ṣẹkẹ. káfíìrì ó ní ẹni tó bá bá sì méjì mú pa pété kékeré nàbí kìsì kékeré sí lórí pópé kò á lẹ́dà ẹni yẹn lè gbàgbọ́ yìí <laughs> kékeré lòun náà gbàgbọ́ tó sẹ́yìn sẹ́ríkẹ́lẹ́ yìí ti jọnu àwọn nàwákìlú islam hmm. èyí tí alimam lèmi jáde ti muhammad bin abdulwahab rahimahullah ta'ala ti máa kó jọ. Hmm. يبقى يعني نجيهم ما ما لم يكفروا المشركين هنجيهم تعويلة بني كيفين كيفين كيفين لونا إجماعا عارفين سيمجي لو يكفي كيفين ما عارفين يكفي صحح مذهبهم وهو إلى أن ما يتعجرين وقال أبو محمد قال أبو محمد ها أبي يقول أبو محمد الموضوع بعد من تنصبائي وعلامة أهل البدع الوافعة في أهل الأثر أولئك àmìtẹ́ fi mu ní bídà àlùwàkí àti fi àhìlì àṣà mo ní kí wọ́n máa ta sáwọn afáàsùn náà káàtì mẹ́rin kápá afáàsùn náà kí wọ́n ta sí wọn wọ́n ní kí ni sáwọn lágbájá àwọn lè ń sọ̀rọ̀ nípa àwọn àwọn ẹni tí wọ́n rí báyìí báyìí báyìí báyìí mo dẹ́gbọ̀n fún bídà nìyẹn. بكر وعلامة الزنادقة تسميتهم أهل السنة حشوية هذه ودرس مع الزنادقة ìyẹn àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀dì tí wọn ò lẹ́sìn tí wọn òun ni kí wọ́n máa gbé àwọn ahlu sunna ní hàṣàwìyà hmm. kí wọ́n pè ní hàṣàwìyà òun làwọn ẹni tí wọn ò mọ ohun tó kàn ohun tí wọ́n pàtàkì ni wọ́n ń bá kí hàṣàwìyà hmm. àwọn fùlùfùlù kí wọ́n pè ní hàṣù kí ní tí máa ń bẹ́ ń bi àgbọn nì hmm. kínní tó dàbí kẹ̀kẹ́ nì sóbi yé hmm. wọ́n lè sọ pé ọ̀la wọ́n lè háìdì wà lẹ́kẹ̀rà àwọn afáàbẹ̀ kí wọ́n máa sọ̀rọ̀ bóbìnrin bẹ́jẹ́ ó sì tú nídìí rẹ̀ bí ó sì fọ́ bí ó sì fasọ yìí obìnrin tí ò bá wá ṣe ìmọ́tótó níbi haid ìdásọ́lá hmm. tí a lè sọ láti hàṣọ híhá sí ìrẹ̀lá láàfíà ẹ wá ní kí wọ́n má sọ̀rọ̀ mọ́ra obìnrin èyí kan tí wọ́n pa wàhálà oṣù náà nìyẹn kékeré yẹn kan alẹ́ nìkan sọ pé àkídà tí yọ kọ́ láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ wá wí sí táìmù àmì ẹ sọ fẹ́ẹ́ ká àkídà á sọ á wí táì wí ibi tí wàhálà ń ṣẹlẹ̀ ní Iran ọ̀rọ̀ mi dùn èsì ẹ wá máa sọ kí ẹ sọba ti má kìsà oṣù má di sọba ti wá yá ọ̀wá lọ wẹ̀ àṣàwíyà ni wọ́n jèrè àwọn tí wọn mọ wọn kàn wọn tí wọn pàtàkì ni wọn pàtàkì àwọn fùlùfùlù sọ pé nǹkan tó jẹ́ kókó wọn ò mú ìtumọ̀ rẹ̀ níyà o dáa pé kókó náà àgbọn wọn ni wáìsì yẹn hmm. ẹ̀dígẹ́sì kíní fùlùfùlù ni wọ́n à ń kó káàkiri wọ́n ní yorùbá ètò náà ìbùkọ́lẹ̀ àṣà àfẹ́rí wọ́n fẹ́ẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ bàjẹ́ ìfìjẹ́ ni ọba nǹkan tó jẹ́ àṣà rẹ̀ wọ́n fẹ́ẹ́ bàjẹ́ ni. وعلامة الجهمية تسميتهم أهل السنة مشبهة ẹ̀hún dẹ́sìn máa wọn jàmíyà tẹ̀ bá máa wọn dẹ́sìn máa tẹ̀lé mi lórí òun yìí ṣe ṣùgbọ́n náà nígbà tá a bá ti rí ohun tá à ń sọ yìí lára rẹ̀ òun ni kọ́ máa fi àwọn Ahlu Sunnah ní mùsàbíhà àwọn àwọn fi wọ́n fi ẹ̀dá jọ lọ́hùn wọn fọ lọ́hùn jẹ̀dá ìjẹ́sílẹ̀ tó fi bẹ́ẹ̀ nígbà wọn alọ́ lọ́hùn lójú bẹ́ẹ̀ ni àwọn ń sọ fọlọ́run pàtàkì ẹ̀yin náà sọ fọlọ́run lójú ẹ fọlọ́run wé dání lọ́dọ̀ àwọn sí ìwájú ọ̀kan bá àwọn kan bá ní ìlú ìjùkà làwọn fi wá sí wàásù lọ́mọ èmi ọ̀ wá sí wàásù lọ́gbà yìí ni mo bá wà ní ààfin mi ní sọ̀rọ̀ tó bá yé mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ni sáà máa wojú pa nílé sọ̀rọ̀ nígbà wọn tún bó ṣe gàrà wọn bá ní kí wọ́n wá sọ tàwíìdì làásùmáwọ̀ sí fàájì. èmi bá bọ́rọ̀ débi sifatu láyé zàtìyà wọlfẹ̀ẹ́lìyà bọ́lá tó yà ọ̀gá wa dáhùn nígbà ìwọ́n ń sìn òun lọ sọ fọ́lọ́ òun lọ́wọ́ òun sọ fọ́lọ́ òun lójú nígbà yẹn kó ṣe tàbí ìlọrin tó bá lọ wí lọ́dọ̀ àwọn tí wọn ò gbà bẹ́ẹ̀ tó dira wọn á lù ẹ́. Ha ha ha! ṣùgbọ́n kò kí lè yọ̀ wá yìí ṣé ìmọ̀ lọ sí ọ́fíì ọ̀rọ̀ bá wọn ni mo ti lọ sí wáàsí. mo lè wá bíbí ìtàdé wà bẹ́ẹ̀ fún mi mo jókòó yìí pé tòun á lù ẹ̀ so àmì àwọn jàmí ìyá nìyẹn wọn kọ àwọn onísùnà ní musabiya ni wọn ti wá sọjọ yẹn gẹ́gẹ́ nìyẹn wọn ni so o mọ pé òun fi òun fọlọ́run jẹ̀dá nìyẹn náà tó bẹ̀rẹ̀ sí ní sọ́kọ́ lọ́run lójú ọlọ́run lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ṣe tàwílù ẹ̀ nínú àwọn tó bá ṣe tàwílù ẹ̀ tó lọ wí lọ́dọ̀ àwọn tí wọn ò gbá wí lẹ́ wọ́n máa lo ẹ̀ wọ́n àìláwọ̀ tó lọ́kọ̀ tàbí ìgbà tí kẹsìmíyàtò hùm àhìlàsọ́nà tí àmì tẹ́sí máa ọkọ̀ dàrí wọn ní kí wọ́n máa sọ wípé ọ̀ àwọn àlòsùn náà nì wọ́n fẹ́ sọ wá di yàní ìyẹn ni pé wọ́n sọ pé àlùsọ ni pé jabari yàní ọ̀sọ̀ ọlọ́run jẹ́ wọn pa irú èyí tó gbajúmọ̀ lẹ́nu àwọn tẹ̀bílẹ́gì ọlọ́run ló mú mi wá. ìyàn kúrò ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sí àbúrò tó bá yàwó ẹ̀gbọ́n rẹ̀ sùn tó fi bí tó fi lóyún nígbà tó sì ti jáde dé ó sì ní ó ti wà ní ọlọ́run ti kàkọ́lẹ̀ rẹ̀ pé yóò bẹyọ kan fún ọ bá ti parí rẹ kó máa bọ̀ wá padà. ọlọ́run ló mú ṣe. ó sì mú lóyún. ẹ ó sì mú lóyún. ọlọ́run ló mú lóyún. àwọn àlùsùn náà àwọn kọ̀dárí ọkọ̀ wa ní mú jìjọ ìgbà àwọn tí wọ́n máa ń sọ fọ́lọ́run kẹ́yìn pàṣẹ nǹkan yẹn ni. ọ̀yà. mọ̀rìjì àti. تسميتهم أهل السنة مخالفة مخالفة ونقصانية أري عمي تفهم عمري جاءت عصاليكم àwọn tó ń sọ pé iṣẹ́ láabi yòówù torí o ṣe ìgbàgbọ́ rẹ̀ òbí kún àmì tẹ́ẹ̀fì mọ̀ wọn òun ni káwọn máa pẹ́ àlùsùn náà ní olùyapa sáwọn olùyapa ni àbáwà hmm. wọn ni kò sọ ní ìyàgbẹ́ alábùkún ni wọn wọn ń díròyìn ọlọ́run kù wọ́n máa lọ lọ́wọ́ jẹ́ ìyá lórí pé yẹn dẹ́sẹ̀ tí ò sí mọ́mì lọ́yìn ọkà rẹ̀ ọ̀yà fàlàmù tẹ̀síyàtò hàn ẹ̀hìnlẹ̀ sunnati nasiba àmìtẹ́fì nasiba àmìtẹ́fì mọ àwọn ọ̀rọ̀ fífọ̀ àwọn ṣé àníyàn òun ni kí wọ́n máa ká lè sunna ní nasiba nasiba dẹ̀ ni wọn ló jẹ́ ọ́pọ́sìtì fún ọ̀rọ̀ fífọ̀ nasiba àwọn làwọn ẹni tí wọ́n kó nira ara lé àdínẹ́bí rọ́fíìbọ̀ wọn làwọn tí wọ́n nífẹ̀ẹ́ aráàlú ànábì tí wọ́n wá hìtì àwọn yòókù tí èso àgbà tí wọ́n bá ti wá rẹ́ nìkan tó sọ pé òun òun òun lọ nífẹ̀ẹ́ gbogbo sàábì èkó tí wọ́n fún ni wọ́n pè ní nẹ́sìbà ó hìtì fámílì ànábì kẹ́rí pé kọ́lá ní tòótọ́ wọ́n bá ti jẹ́ wá pátá náà wọ́n láàyè kákò. wọ́n láàyè kákò. sunnati ilẹ̀ alùsùnà kò sí ohun tó lè jẹ tí wọn ikọ̀ yọ̀kan làwọn ní tiwọn alùsùnà alùsùnà gbogbo ilé ayé ọ̀yà àǹtẹ̀jìmọ̀ àhún hàdíhì lásìmọ̀ kò wá lè ṣe ti láéláé gbogbo àwọn ikọ̀ bú tàǹkà láti báyìí àwọn ikọ̀ kíkọ bíi sàlẹ̀sùn lè fòṣókò bá dẹ̀ ìmọ̀ àwọn ikọ̀ rárá àdá tàǹkà látàárọ̀ mọ́rìdí àní o kọ́dárí àní o jáníyà àní o rọ́fídọ̀ àní o gbogbo àwọn ikọ̀ kíkọ táwọn látàárọ̀ yẹn kò ṣeé ṣe láéláé kọjá sí pé ikọ̀ burúkú yìí ní oko àwọn alùsùnà ìjọ alùsùnà alùsùnà làwọn àwọn onígbogbo ikọ̀ rà nìyí kọ́lá abu muhammed. ọ̀sẹ̀láìtì àbí wàhálà zoro àjẹ. ya murani bẹ̀hẹ̀jọ́rọ́ni àlùzẹ́gì wọ́lbìdà ó ní mo gbọ́ bàbá mi àti abu zora abu ọjọ́ mọ́ abu tó di rẹ̀ abu ó ní bàbá mi àti àbó sórí àmọ́gbọ́n táwọn méjèèjì ń pàṣẹ pé káyàn lódì àlèzáì àwọn tí wọn ò dó dọ́gba nínú ẹ̀sùn nínú sunna wal bídà àwọn tó ń ṣe bídà wọn ní káyàn wọn lódì kàkà wọn ti àgàgà tó dìyàn ọba wúlò ìjáde wọn lẹ o hmm. àwọn tó ń yàn lódì tí wọn tó ń dúpẹ́ fọlọ́run ó dìde òwúlò wàhálà àfa àtẹ̀sí pọ̀ jù ah, kódà ó lè rẹ̀ kò kí wa mọ́ ọlọ́run fi wọn wàhálà ti pọ̀ jù á sinmi ọ̀rọ̀ níyàn wọn lóde o wọ́n tún máa tún kínní yẹn sọ lẹ́yìn kọkàn sá fún wọn lásán kọ̀ má gbé tòsí ibẹ̀ mọ́ mọ́tò bá ti sáré wá kíntẹ̀ náà àbí jùmọ̀ náà ó tún lọ́ọ́ rí wọn pé àwọn fẹ́ẹ́ ń ṣe yọ̀ọ̀dà sóbi sóbi ọ̀bà ti wúlò bákan náà fìdálíkà aṣáájú àtàkìlẹ wọn máa ń lé ọ̀rọ̀ kókókó lórí eléyìí kan ẹ̀tọ́ bá jó ń bí dá a wọn mú ọ̀rọ̀ rẹ̀ kankan nípa bí wọn sì lè mọ ni ọ yóò kira ni wọn di alikutu bí dèrè yìí dèrè yìí àṣà kódà wọn ṣàtàkùn kéèyàn ò sì tira kò sì tira pẹ̀lú ọpọlọ lásán pẹ̀lú agbárí lásán bíkẹ́rì hasan tó ní mú àdéhùn kò di síbẹ̀ èyí ṣe ní dìkudì ní dídì tó da kò kó àṣàrò síbẹ̀ rẹpẹtẹ wọ́n hí tì kéèyàn ṣe tíra ló fi dájú pé nínú nǹkan tí yẹn fi máa mọ tíra àwọn afa sálàfù ànùsóso kẹsìrọ wọlùkẹlẹ àmọkọlẹ káyọrọ ṣáhìdì lè dà ẹ lè kìtàbù tawhid lè muhammad bin abdulwahab rahimahullah. Ah! inú tiẹ̀ náà sì máa dùn pọ̀ nǹkan síra hmm. inú rẹ̀ máa dùn ní o torí ká sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ bí mo tí ò pé láàyè láì kó kọ́ wáyà wa ọmọ àrọ̀jọ rẹ̀ àtàdéfì inú rẹ̀ máa dùn pé tó àfihàn kìsà kó bá dà lókè dàrá láti o ṣé ìbíjì tó wà lóòótọ́ ni lẹ́yìn one thousand ẹ̀rí hmm. ìṣlùmí yẹn náà ni wọ́n bá fi kọ́ gbé mi kálá káfọ́ sóòlù ẹ̀kọ́ ẹ̀dá àbúrò báyìí. الكلام قليل والنصوص كثيرة wọ́n bá fẹ́ sọ nígbà yìí pé wọ́n kórìíra wọ́n ṣàtakò kí yẹn gbé síra kalẹ̀ al-kutub bìrà yìí pẹ̀lú ọpọlọ lásán ìgbẹ́rì ata tí ò ní orí pàṣẹ kan nú. amúnjálà sátì al-kalam wan-nadari fi kutubi al-mutakallimin. ó ti sẹ́ wá ra àwọn afáàyè wọ́n tún kọ̀ kí yẹn máa jókòó ti àwọn onífàlísàfà àwọn oníròrí ayé lásán wọ́n nẹ́tọ́rọ́ fi kutubil mutakallimin àbí kí ẹ̀ máa lọ wo ìwé àwọn oníròrí torí náà ẹ bá ń wò ìyẹn padà tẹ̀rí sínú orí ibú wọn náà ó yẹ kú láàrin. sọ́ọ́sì bò kàrà mí ní abàdà ohun tí wọ́n máa ń sọ nìyẹn pé gbogbo ẹni tó bá jẹ́ onífàlẹ́sàfà láyé yìí wọ́n tó àwọn òní jèrè láyé rẹ̀ torí kò sí ohun tẹ́ lè rí yọ́n máa sọ pé à ah, ṣé kò lè rí báyìí ni wọ́n bá rí báyìí nǹkan bó lẹ́sẹ̀ lè ní ká ṣe nǹkan báyìí à ah, kí ni ìdí dáàbì ṣe pé wọn ẹ ẹ ká lè gboyè sí náà nígbà wọn máa bá kiri èyí dẹ̀ sí gbogbo nǹkan la lè rí hekima fún. fúnra sọlá sàlám fi mọ̀ ròyìn ọ̀nà ìbùn Khattab radiyallahu anhu nínú àlátọ́lá tó lóun rí kálukú ká sọ fún òsùn bá sọ tí wọ́n mọ̀rù balẹ̀ wọ́n lè ṣe ọlọ́run kílẹ̀ fẹ́ fi túmọ̀ ohun tẹ́ ń sọ bí aláyé ó ní mọ̀ ni mọ̀ ni wọ́n mọ̀ tọ́lá ìparí rí ìjà lóhùn àdàtòdì àwọn ẹnìkan tó ṣe kí wọ́n máa nù wọ́n nímọ̀ ní làkàrà ọmọ lẹ́yìn ni ọmọ hmm. òun ni ọba jẹ́ tí ó wà nípò ànẹ́bí tó wáyé pé ó wà lẹ́yìn ni ọmọ òun ni ọba jẹ́ bó hmm. ti wáá jí olùmọ̀tò ìbọn náà lọ lọ́ọ́ bí wọ́n ṣe làásán àtúnjẹ òní wọ́n sọ pé inni la a'lamu annaka hajarun la tadurru wa ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك èmi mọ̀ kó kùtà ní ẹ kó sọ bẹ́ẹ̀ fún black stone tá a bá fi ń bẹ̀rẹ̀ tọ́wà fún o lè ní alára ọ̀dà lè sin aláǹfààní tí wọ́n á gbé mọ́rú jíjọ́ ọlọ́run ti máa ń kíìsì rẹ̀ ní tó bá fẹ́ bẹ̀rẹ̀ tọ́wà fún àbí lẹ́yìn ìgbà ní ní kíìsì rárá fún ẹ̀ bíyẹn gbogbo nǹkan lè wá hikima fún kọ́lá abu muhammad bin abi hatim òbí bi àkóòló àná ṣẹ́rí ohun táwọn bàbá méjèèjì wí ni òun lè ní náà sọ̀rọ̀ mọ̀jọ́mọ́ àfa kan náà àwọn ẹni mi. ọ̀yà. وقال أبو علي بن حبيش المكري وبه أقول أها tó ìwọ̀n táwọn ẹni ìwé lè mìíràn wí o àfáàyè náà sọ́kà kọ́lá ṣe ìkónà ìbùnà lèmọ́zọ́fà wọ̀bí hi akóòlù àfáàyè náà sọ́kà pé ìwọ̀n táwọn ìwé lè mìíràn wí o kọ́lá ṣe ìkónà yàní alimusannif wọ̀bí hi akóòlù ẹni ó ṣe tíra iná náà wí وفقنا الله اللهم كن براسكم به وكل مؤمن أتبوه مؤمن لما يحب ويرضى من القول والعمل وصلى ونفع سنة وعس الشيء اللهم كن براسكم به وصلى الله على محمد وآله وسلم اللهم بانو سيك أتشال عفو محمد سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب